الله الله الله ربي لا أشرك به شيئا صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد عباد الله هذه عقيدتنا عقيدة أهل السنة والجماعة عقيدة سلفنا الصالح عقيدة الصحابة عقيدة أهل الحديث عقيدة أهل الآثار كلها أسماء كلها أسماء مترادفة إيمان الواحد عباد الله ومن عقيدتنا أن نعبد الله سبحانه وتعالى ولا نشرك به شيئا في عبادته وبالإخلاص في هذا الدين لأن الله سبحانه وتعالى لا يقبل من الأعمال إلا أن يكون بوجهه وبمتابعة سنة نبينا صلى الله عليه وسلم ومن استحسن دينا فقد حرم الله عليه الجنة ومأواه النار عباد الله ومن عقيدتنا الاجتماع في الدين قال الله سبحانه أن أقيموا الدين ولا تتفرقوا فيه وقال جل قدرته ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات وقد نهانا عن التفرق في الدنيا كذلك بقوله سبحانه وتعالى واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا عباد الله ومن أفئدتنا الأمر بالصبر على جو الولاء والأمر بالسمع والطاعة لهم والنصيحة لذلك صح عن النبي صلى الله عليه وسلم قال إن الله يبلغ لكم ثلاثة أن تعبدوه ولا تشركوا به شيئا وأن تعتصموا بحبل الله جميعا ولا تفرقوا وأن تناسق تناسق المناسق له أكثر أقربكم أخرجه مسلم عباد الله ومن عقيدتنا أننا لا نغتر بالأكثر لأن الله سبحانه وتعالى يقول وإن تطع أكثر من في الأرض يضلوك عن سبيل الله ومن عقيدتنا أنه من ترك الصلاة أو جهل بوجودها فقد كفر وليس من الأعمال شيء تركه كفر لدى الصحابة إلا الصلاة من تركها عنده فهو كافر عباد الله ومن عقيدتنا الإيمان بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر ولقدر خيره وشره وحلوله وفضله من الله سبحانه ونؤمن بالاحترام الكاتبين فإن الله سبحانه وتعالى قد جعلهم علينا حافظين ونؤمن بملك الموت الموكل بقتل أرواح المؤمنين وأرواح الكافرين وأرواح العالمين جميعا. هذا هو ọba àtó ọba àti onúkà ọba tí ò bímọ ọba tí ò dúró rẹ̀ tí ò sí bí sàpèjúwe sàpèjúwe ọlọ́run ọ̀sẹ̀ ní abẹ́ ọlọ́run ọba ọba tó lè pé kò mú ẹnìkan lọ́mọ lè lè ọ̀pẹ̀lẹ̀kọ̀ ọlọ́wọ́ ọba ọba tó ṣe pé ọ̀sẹ́nìkan tí a gbọ́dọ̀ mú dáadáa ti mú olóró papọ̀ àfikún tó wọ́n jẹ́ kékeré àtúnyọ ọlọ́wọ́ bá nínú ìjọsìn òṣòro gbogbo olùkápá ni òun ló ní ọpẹ́ òun sì ní alágbára lórí ohun gbogbo. Ẹ̀rọ Mọ̀hámọ́sán Aláàdàsọ́lá, ẹ̀rú sọ́lá ọba ní ṣe. òtítọ́ ọlọ́run bá ṣe lẹ́yìn ẹni tó sọ nínú ọ̀kan nínú ọ̀rọ̀ báyìí ọba mi ọlọ́run ọba mi ní mi kí èsì ní mú lóru fún papọ̀ wa àti ìjọba náà ìjọba àwọn ará rẹ̀ àti gbogbo àti ọ̀pọ̀ ti tó ẹ̀sán lẹ́yìn àwọn tá a ṣe ọdún ọlọ́run a ipa máa tẹ̀síwájú lẹ́yìn nípa àdùsọ́kẹ́ àwa mùsùlùmí àdùsọ́kẹ́ èyí tó ti pé àwọn ṣáájú àlẹ́bí ní àdùsọ́kà èyí tó ti pé àwọn tí wọ́n jẹ́ àwọn aṣáájú wá ní àdùsọ́kà èyí tó ti pé àwọn tí wọ́n ti rọ̀ bá kílà lẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam kí ló ṣe kí lọ sọ kí ni wọ́n ṣe ṣojú ẹ̀ tí ọ̀sọ̀ tó ṣe wọ́n má sí gbogbo ẹ̀ pátá ń lọ sẹ́rí bá ìtumọ̀ kan náà. ìdí agbọ́dọ̀ jẹ́ ìtẹ̀lé báyìí láti sọ́kàn lọ́la Àwọn àtàjọ ń sọ lọ́wọ́ Nínú àdìsọ́kà tó jẹ́ àwọn tó ń fi ń fọwọ́ mùsùlùmí tá a gbọ́dọ̀ lé. Lára rẹ̀ sábùn àgbéyẹ̀wò lẹ́yìn. Òun náà ní kí ọlọ́wọ́ bá lè ká agbọ́dọ̀ fi ìjọsìn wá fún. A gbọ́dọ̀ fi ìjọsìn wá a fi ọba ọlá. wá ní ojú ọlọ́run ọba àlejò alábòmí gba iṣẹ́ kankan lọ́wọ́ wa àfẹ́yí tọ́ba ẹgbẹ́ yẹn bá ṣe nítorí díẹ̀ tó sì fi jọ àlejò wa Muhammad sallallahu alaihi wasallam ẹni yóò tó bá mú ẹ̀sìn kan ẹ̀ nínú gbogbo ẹ̀sìn táwọn yẹn ń sìn láyé tọ́wọ́ mú gẹ́gẹ́ bí ẹ̀sìn tí ń sìn tó gẹ́gẹ́ bí kálọ̀mù tó lọ́dọ̀ ọba ọba ó ti àlùjẹ́ náà léèwọ̀ fún wọn sọ̀rọ̀ láti wọ inú ọ̀nà ó ti fara rẹ̀ àwọn abájẹ́ ọ̀sán ọlọ́run nínú àìsọ́kàn tí a mùsùlùmí gbọ́dọ̀ ní òun náà ní pé láti di ọmọ ìsìláà tá a gbọ́dọ̀ fún yẹ́lẹ́yẹ́lẹ́ bóun láti wà ẹni tó lè dé ìsìláà ní ó tóbi lórí ẹ̀mí wa kìí ṣe ibi tá a kóra wa jọ nípa àwọn nǹkan tá a wò fúnra wa pé ìdí àmàlẹ́ kí lẹ́sìn wí kí lẹ́sìn wí kí lẹ́sùn ní lọ́gbọ́dọ̀ bàbàrà lórí ẹ̀mí wa ọ̀gbọ́dọ̀ jẹ́ pé kí ni àfa mi ń ṣe àfa àkọ́kọ́ mi ń kéwú kí ni wọ́n ti ń ṣe lórí náà máa ṣe tàbí kí ni wọ́n ń ṣe láwùjọ tá a wà káà ní ọmọ ṣe ohun tó gbọ́dọ̀ ohun láyà wa ni pé kí lẹ́sùn sọ kí lẹ́sùn sọ ní a ṣe òun ló ní a gbé jù lẹ́ òun la gbọ́dọ̀ sẹ́ni kẹ́kẹ́ ìpájọ mójútó tábàtújọ mójútó á máa wà lójútó ọ̀wọ́ ṣùgbọ́n tẹ́ tí wọ́n bá ti ń ronú tẹ̀sí ti ọlọ́dọ̀ ọ̀sẹ̀ tó bó ti sẹ́ẹ̀lì sẹ́mi ń rọṣẹ̀ mi pẹ́pẹ́ mi ní ọ̀sẹ̀ sẹ́ẹ̀lì tí wọ́n rí ọjọ́ tí àdébíà Muhammad sàádà sáṣẹ pé káyọ̀ á fi yẹ̀yẹ̀ ìṣọ́ náà bọ́ba àdìgbà láti sọ fún wa pé àyàǹkì mú tí iná wọ́dà àtàkàtà ọ̀pọ̀ ẹgbẹ́ ẹ̀sọ́ náà wọn bá dúró lé òun kàkà ẹ̀mí yẹ̀yẹ̀ dáhùn nínú tó wá tó ṣọ́ ọ́ náà yẹ̀yẹ̀ ẹ̀sẹ̀ sàdá ẹ̀sẹ̀ náà wọn bá ti sọ ọlọ́run ọba lẹ́yìn ọlọ́run ká má dà lẹ́gbẹ́ bí àwọn ilé tí wọ́n ti pín yẹ́lẹ́yẹ́lẹ́ fífa nǹkan láàrin wọn nígbà tí àlàyé ọ̀rọ̀ tó kíyà lẹ́yìn tó padà wá dé bá wọn fún pín yẹ́lẹ́yẹ́lẹ́. eléyìí nínú ẹ bẹ́ẹ̀ náà nínú ayé náà ọlọ́run bá kìlọ̀ fún wa nípa pé a gbọ́dọ̀ dèrò mọ́ Islam a gbọ́dọ̀ dèrò mọ́ Al-Qur'an a gbọ́dọ̀ dèrò mọ́ ìmúta ń pè ní sunna Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam lápapọ̀ ọlọ́run bá ní pé wà àtọ́sí mo bí ápùlẹ̀ láti tẹ̀mí á wọ́n là tàpá rọ́pò ẹ sì rọ̀ mọ́ orúkọ ọlọ́run ọba lápapọ̀ àwọn olùmọ́ ní pé ápùlẹ̀ láàrí òun náà ní àlùkò àn tí wọ́n bá ń pè ní okùn ọlọ́run ní kájú rọ̀ mọ́ àlùkò àn àrínà àwọn àlùmọ́ tí wọ́n pè ní òun náà ní àlè islam àrínà àwọn míì tí wọ́n pè ní àṣẹrí àti orúkọ míì tí wọ́n pè ní aláàgbọ̀dọ̀ fún yẹlẹ̀ ìfẹ́ káwọ̀ ní ọ̀pá. ọ̀tàjọ́ sàn ọlọ́run nínú àdìsọ́sẹ̀ tí a rò fún gbọ́dọ̀ ni òun náà ní pé a gbọ́dọ̀ ṣe sùúrù fáwọn tó bá ṣe olórí wa tí wọ́n bá jẹ́ nìkan pé kí wọ́n ṣàbòsí fún wa àwọn ọgbọ́dọ̀ tó nílò pé káà náà ṣàbòsí fún wọn padà. táwọn bá tó ojúṣe wa fún wọn bí wọ̀ fẹ́ káwọn pélé wa lórí bí wọn pé ọlọ́run ó gbà fún wa lọ́wọ́ wọn wọ́n sì jẹjọ́ tọ́ba jẹ́ òun ìgbàlè ìyáàmà wọ́n pa wá lọ́sẹ̀ ká máa gbọ́rọ̀ wọn ká tó máa tẹ̀ lọ́sẹ̀ wọn tí wọ́n bá láwọn àtúnṣe wọn ní ká ṣàtúnṣe wọn ní kọ̀kọ̀ ìṣe tó kò ní mọ ojútì wọn. ilé ìjọba lọ́sọ̀dà lẹ́yìn ọmọ mọ́mọ́ sàálà lọ́sọ̀dà tó sọ pé iná bá ayọ́kọ̀ ọ̀dọ́kùnrin dáadáa ọlọ́run bá yọ máa yọnu sí fún yín pẹ̀lú nǹkan mẹ́ta kan ọlọ́run bá yọnu sí nǹkan mẹ́ta fún yín. à nínú tá a kọ́kọ́ máa bá yọnu sí fún yín ní pé kẹ́ ẹ máa jọ́sìn fún ẹ gbọ́dọ̀ fún kẹ̀kẹ́ lóògùn pẹ̀lú ẹ̀. nǹkan lẹ́ẹ̀kejì máa ń ta àtọ́sí omi láti dáre tẹ̀lé á wàlẹ́ àtàpà báwò. ẹ sì rọ̀ mọ́ òkú ọlọ́run bá lápapọ̀ ẹ gbọ́dọ̀ fún yẹn lẹ́yẹ̀dẹ́ o. bákan náà ẹ máa ṣe ìfisí fáwọn tó jẹ́ àwọn àṣẹ èyí tí ọlọ́run bá parí àbá àkóso ló bí àdéhùn náà ní àdéhùn one thousand seven àwọn àtàkẹ́ ọ̀sán ọlọ́run. nínú àdìsọ́kàn tí àwọn mùsùlùmí gbọ́dọ̀ ní àgbọ̀dọ̀ jẹ́ kí ọ̀pọ̀ ọ̀pọ̀ ń fi kan ọjọ́ wá lójú pẹ́pẹ́dọ̀ náwà eléyìí ó tún sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nù nípa pé ọ̀pọ̀ pọ̀ ń fi kan yọ máa àwọn sí àwọn eléyìí lọ́wọ́ sí ọ̀pọ̀ kò ní ń pé onítọ́mọ́síjọ́ gbẹ̀dá ló fi yá àmá wọ́n máa kó èèyàn one thousand jọ èèyàn nine hundred ninety nine lọ́rọ̀ wọn jà sí náà na sáyẹn lọ́rọ̀ rẹ̀ jẹ́ sáyẹn sí náà bẹ́ẹ̀ ni jẹ́ pé na wọ̀ ní rárá ilé yóò di ojú wa nípa pé kí àwọn èèyàn pọ̀ èyí ti wa báwọn èèyàn bá kéré kí ni wọ́n ń ń bẹ́ẹ̀ òun báwọn èèyàn bá pọ̀ kí ni wọ́n ń ìrìkọ́nà ọba sọ fún wa ní oṣù rẹ́pù ìdáná àà kọ́rántì ìfúrasí wọn ti sìn pé wàá yín tún ní asára máa ń pèlè áwù. tọ́ba ẹ̀fọ́ àwọn èèyàn tó pọ̀ lọ́dọ́ tẹ̀lé lórí bẹ́ẹ̀ yóò fi lú káàkiri ìdíjà wọ́n sì ń ọjọ́ rẹ̀ òun kò lójú ọ̀nà ọlọ́run. wàtà jẹ́ oṣù ọlọ́run ilé ìjà tó sìn àwọn mùsùlùmí ta gbọ́dọ̀ ní. nípa pé ọ̀pọ̀ èèyàn kìí ṣe náà ní ìṣẹ̀lẹ̀ ìtọ́sọ́nà wà ìtọ́sọ́nà máa fẹ́ níbi ẹni tó bá ṣe pé ó jí ọ̀rọ̀ kí lọ́wọ́ ọba wí ìgbà níbi wí. ọba àwọn arìnrìn àrìn lóhun nípa fáwọn yòókù tó mílíọ̀nù níye eléyìí ọ̀rẹ́ nǹkan nítorí kékeré ni wọ́n ti ń bẹ̀ òun lọ́bàbà nínú àìsọ́kàn àwọn mùsùlùmí lé wà nínú àìsọ́kàn àwọn mùsùlùmí òun náà ní tó gbogbo ẹni yóò tọ́ba tó ìdúlẹ̀ sí òkè àríjẹ wà ń kí òtí ń gbà níyà ọ̀rẹ́ ní àgbọ́jẹ́ sí náà ni pé kèsìrí ló ń tọ̀ lọ́dọ̀ àwọn sàádé púpọ̀ àwọn sàádé nì àwọn sàádé àdébíà Muhammad sàádé àlọ́sàdà fún orí sẹ́sẹ̀ tí yóò pèsè ilé fẹ́ǹsì tọ́wọ́ àti fún wọn máa fi tó ń tọ̀ fún pèsè tayọ ìyọ̀wọ́n ìpínlẹ̀ èdè ọ̀fẹ́ mọ́ sí àwọn sálàfọ̀ wá sọ nínú àwọn sàádé ìyàtọ̀ nípa àwọn sàádé àmẹ́lẹ̀ sọ̀tọ̀ lọ́dọ̀ àwọn ènìyàn sọ pé gbẹ́rùn ìwúlẹ̀ lásán òun lọ́dọ̀ àwọn sàádé

ṣe lọ́sẹ̀ èyí tí ń ṣe lóṣù èyí tí ń ṣe lọ́dún àrírun bẹ́ẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ìṣèlú ni ìdílé ọ̀sẹ̀ ní pé ó rìn lọ́dọ̀ àwọn òṣèlú àwọn àtàjẹ́ oṣù ọlọ́run nínú àdìsọ́kẹ́ àwa mùsùlùmí òun náà ní ká gbọ́ ọlọ́run bá gbọ́ ká gbàgbọ́ ọlọ́run bá ọ̀kan tó tó ní ká sì gba àwọn màláìka rẹ̀ ká gbọ́ wọ́n pọ̀ wọ́n pọ̀ jù àwọn ẹ̀dẹ́ ènìyàn lọ wọ́n pọ̀ jùlọ́gbọ́ méjì wa lọ wọ́n ń bọ́ mẹ́wàá wọn lọ ibi táwọn màláìka yìí pọ̀ dé bọ́ ọba yẹ ìtọ́nà ọlọ́run tẹ́lẹ̀ ibi rẹ̀ pẹ́pẹ́ màláìka ló bí ọmọ sọ ìfẹ́ pẹ̀lú rẹ̀ èyí tí ọmọ akọ fẹ́ dáadáa rẹ̀ lẹ̀ àti tí ọmọ akọ fẹ́ àbú ó kéré pé màláìka ló bí ọmọ akọ pẹ̀lú ẹni kọ̀ọ̀kan wa bàbá ti wá jẹ́ nìkẹ́tọ́ jẹ́ ní retí kí ẹni rẹ̀ ní ó dé làwọn màláìka yóò ti pọ̀ lọ́dọ̀ rẹ̀ tó ti fún ọ̀rẹ́ lè má mọ̀ iye wọn máa tí wọ́n máa dáàbò bọ́ tí wọ́n jẹ́ nìkan tó yẹ pé àfi ọ̀wọ́ alátọ́jọ́ ọlọ́run pé ìfẹ́ sí ọgbọ́dọ̀ sí ọ nínú nǹkan tó jẹ́ nǹkan àbúrò tó máa ń tẹ̀lé táwọn ìlú orílẹ̀. ọlọ́run bá bá lẹ́jọ́ ọlá ó fi ìgbàgbọ́ àwọn mùsùlùmí ó fi ọ̀rọ̀ síbi ká ní ìgbàgbọ́ sáwọn màláìkà yìí wọ́n gbọ́ àwọn mẹ́wàá ní lamọye lámúkọ wọn gbogbo àwọn yòókù màláìkà là máa ń pè wọn ṣùgbọ́n Muhammad sọ̀rọ̀ bá wà ní ọ̀sán ọsọ mẹ́wàá fún wa ló kọ nínú wa ẹni ọjọ́ ga wọn ìdìbèrè ètò ti pé ọlọ́run bá tún ká padà pé ọmọ amú iṣẹ́ ẹjọ́ wá àwọn àbí abáwọn àmẹ́bí ọlọ́run ọba bákan náà níbi ìta èyí èyí tọ́lọ́run bá tún sí ìkápọ̀ òjò bákan náà ní sọ̀rọ̀ sí èyí tẹ́ tọ́lọ́run bá balẹ̀ jọlá ó fi sí ìkápá fọ́ọ̀mù fèrè nígbà táyé bá fẹ́ parẹ́ fọ́ọ̀mù fèrè nígbà tó bá tún fẹ́ gbé wa dìde láti ìdájọ́ bẹ́ẹ̀ náà ìdájọ́ ìdí wá èyí tí ń sọ àdìsẹ́ náà bẹ́ẹ̀ náà ìdájọ́ ọ́sìnù náà èyí tó ìpín sọ iná bẹ́ẹ̀ náà ìdájọ́ múnká ó nẹ́kẹ̀ẹ́ múnká àti nàkẹ́ẹ̀ àwọn màláìkà méjèèjì ọ̀tọ̀ọ̀tọ̀ èyí tó ti pé wọ́n yọ sẹ́yìn àjẹ nígbà tí wọ́n ta bá dénú sàárè àwọn màláìkà tá a mọ̀ ni wọ́n kọ́ wọn múnká ó nẹ́kẹ̀ẹ́ àwọn màláìkà tá a rí wọn yíká dáwọn mọ̀ àmọ́ bí tí wọ́n ti wá wọ́n fẹ̀yọ́ sí wa ní ìgbàrí yìí wọ́n ti máa béèrè sí ìlọ́wọ́ wa. bẹ́ẹ̀ náà ni màláìkà ti ń bẹ lọ́sùn sáǹpẹ̀ ní ọ̀bí màláìkà ti ń bẹ lọ́sìn sáǹpẹ̀ ní àbí tó bá màláìkà yìí wọ́n tó kọ ọ fún wa tó fi wá débi mọ́lákùnrin mọ́wọ́ màláìkà ti ń pààyàn ti ń pa gbogbo ẹ̀ dáyẹ́yẹ́ áyẹ́ màláìkà yìí ń pa wọ́n létí sí màláìkà yìí ń pa wọ́n ọlọ́run àwọn ẹ̀dá tọ́lọ́wọ́n bọ̀ fà ní ìpínlẹ̀ dájá ká ní gbàgbọ́ sí wọn ká ní gbàgbọ́ sí àwọn tíra ọlọ́wọ́n bá àwọn tíra yìí ọ̀gọ̀ọ̀rọ̀ láàmọ̀ wọn ṣùgbọ́n àwọn bíi márùn-ún sí mẹ́fà nù wọn ká ní gbàgbọ́ sí gbogbo wọn ká ní gbàgbọ́ sí àwọn tàbí àwọn ànẹ́bí ọlọ́run àtàwọn òjíṣẹ́ ọlọ́run lápapọ̀ ajẹ́nìkan tó yẹ bá nípa àmìgbàgbọ́ sí wọn wọ́n pọ̀ gan-an ṣùgbọ́n ọlọ́run bá dá ọkọ̀ mẹ́rẹ̀ẹ́dọ́gbọ̀n fún wa nínú àdùkù náà wọ́n pọ̀ káá ìdáná bá dáa fún mi ẹ̀rọ pọ̀ fún wa nínú àlùkò náà ọlọ́run bá ní bẹ́ẹ̀ nu wọn èyí tá a sọ sílẹ̀ rẹ̀ kúra nẹ́bí ní bẹ́ẹ̀ nu wọn èyí tó ipa àsọ̀tẹ̀ rẹ̀ fún ọ rárá gbogbo wọn pátá láti gbàgbọ́ sí wọn látàlẹ́ ká ní gbàgbọ́ sọ́jọ́ ọ̀kẹ́yìn ọjọ́ ọ̀kẹ́yìn yìí òun lọ́jọ́ tó yẹ pé gbogbo ohun tó ṣẹlẹ̀ lórílẹ̀ ayé pátá tó ń kálukú wa gbélé ayé ṣe àwọn kan tí wọ́n ṣáájú wa wọ́n ti lò bẹ̀ wọ́n ti lọ àwọn náà ń lò lọ́wọ́ á ti bẹ̀ẹ́ lẹ̀ àwọn kan náà padà máa wọ́n padà tó máa lọ lẹ́yìn tiwa náà ọjọ́ kẹyìn lọ́jọ́ tí wọ́n wá jọ gbogbo wa dìde pátá bá pàdé ọlọ́run táwa ṣèjọ́ agbọ́dọ̀ nígbàgbọ́ sí i. bákan náà nípa nígbàgbọ́ tí wọ́n tá ń pè kádàrá èdè láwùbáwá ni yóò bá rẹ̀ gẹ́gẹ́ ní àyànmọ́ omi rẹ̀ àtàbúrú rẹ̀ èyí tí máa ń tẹ̀lé tí wá nínú tẹ̀lé ayé wa agbọ́dọ̀ nígbà bó ti gbé látọ̀dọ̀ ọlọ́run ọba ló ti wá eléyìí ní fẹ́ fáwa mùsùlùmí tí mùsùlùmí wá bẹ́lá láàfíà tí dáadáa wa agbọ́dọ̀ ní ọlọ́run ọba ló ti wá wa agbọ́dọ̀ lọ́dọ̀ ọlọ́run ọba ló ti wá eléyìí èyí àti ní àìmọye ìfẹ́ ń ṣe wọ́n ní dáadáa wọ́n máa látọ̀dọ̀ ọlọ́run bá lójú wa tábùkù tó ń kiri bá ìṣẹ̀lẹ̀ sí wọn wọ́n máa sọ pé sílẹ̀ yìí náà látọ̀dọ̀ ọlọ́run bá lójú wa bí ẹ̀yin àbá tọ́lọ̀ àbá náà nínú ìṣẹ̀lẹ̀ ìdáhùn ẹ̀ náà ni pé bẹ́ẹ̀ ni ọlọ́run bá ní í ṣe nígbà tí dáadáa ń ṣẹlẹ̀ onígbàgbé ilé ìdìbò bá ló ṣe aburú wà wà ọjà níyàn mùsùlùmí gbígbàgbọ́ wa tó jẹ́ nìkan tó jókòó káàárọ̀ ṣe é tí ó sì dáàmú rárá tọ́lá láàfíà dáadáa àyẹ̀mọ́ fún wa oore bẹ̀ dáadáa bẹ̀ ọlọ́run bọ́ba lẹ́kẹ́ọ́lá ó ní ká nípa ìwọ sí fún ọlọ́run bọ́ba lẹ́kẹ́ọ́lá òun lòun nímọ̀ nípa rẹ̀ òun lòun ti kọ́ kalẹ̀ pé yóò ṣe wá ó ṣe kóró tó ó ṣe dùn tó agbọ́dọ̀ nípa ìwọ sí pé nínú nǹkan ọ̀nà ààrà ọ̀dọ̀ ọlọ́run bá ló ti wá bẹ́ẹ̀ náà wá ní ká nígbàgbọ́ tí àwọn màláíkà ètè kọ́lọ̀ ní kí wọ́n máa kọ gbogbo tí lórílẹ̀ ayé kí wọ́n máa kọ́ kalẹ̀ àwọn mọ̀lẹ́kọ̀ wà lásìkò gbàdá lọ́wọ́ tí wọn làásàlì ránṣẹ́ wọ́n bá wọn kẹ pẹ̀lú wa táwọn máa lọ wọ́n máa fi wálẹ̀ àwọn kẹ́ máa dé bọ́bá lásìkò àtùbà àwọn tó yẹ kó wọ́n dé tẹ́lẹ̀ táwọn ti lọ wọ́n tún dé padà àwọn tó ń tún lọ àwọn tó wà pẹ̀lú wa láti àlásàlì àwọn ní oṣù lọ báyìí ni wọ́n ṣe máa wà bẹ́ẹ̀ sẹ́ni kọ̀ọ̀kẹ́ ó máa kó lórí ayé àwọn màláìkà yìí wọ́n máa kọ wọ́n máa kọ ohun tá a ṣe wọ́n máa gbé lọ́dọ̀ ọlọ́run kí lẹ fi àwọn ẹrúmi lẹ̀ kí lẹ fi wọ́n lẹ̀ sí nígbà tẹ́ ń bọ̀ wá bóun lọ̀rọ̀ wọn ọlọ́run ọba sì ní mọ́ jù wọ́n lọ wọ́n máa ní pé a bá wọn lẹ́ni tí ń kírun ni òun bàtà tó fi wọ́n lẹ̀ a tó fi wọ́n lẹ̀ lẹ́ni tí ń kírun eléyìí ni àlẹ́bí àwọn amọ́ta àlọ́ àlọ́sẹ́lá tó fi sàlàyé pé ẹni yòówù tó bá sọ ìyẹ̀wò bàtẹ́ ìlì dáadáa dákọ̀ọ́lá ìṣẹ́yìn ìṣẹ́yìn àtúbà àti wọn àlàáfáà ìjọ wà ìṣẹ́yìn náà ìwé méjèèjì yẹn pàtàkì gan-an téèyàn gbọ́dọ̀ jẹ́ nìkan tó pé yọ wò pé ṣe ìfi lákòókò tó wù mí sábà fi láwọn àkókò rẹ̀ lọ́ pàtàkì gbogbo ẹ̀ lọ́ pàtàkì àwọn tí wọ́n pàtàkì látara pé àwọn màláìkà yìí àkókò yìí wọ́n gbà títí lọ́wọ́ ara wọn tí wọ́n bá ń bẹ ní tó ti ti ọwọ́ rẹ ò ń bẹ nínú oko o ò sí pé o ò tàwọn ọ̀fẹ́ ìtàkó ń bẹ lójú oorun tí wọ́n bá dé náà wọ́n ò fi ọ̀lẹ̀ lójú oorun àwọn tí wọ́n bẹ pẹ̀lú rẹ àwọn tí wọ́n dé ojú oorun náà wọ́n bá ọ ló fi jẹ́ pé a gbọ́dọ̀ mójútó àwọn ọ̀run dáadáa ní pàtàkì a gbọ́dọ̀ nígbàgbọ́ táwọn màláìkà yìí bẹ́ẹ̀ náà ni a gbọ́dọ̀ nígbàgbọ́ tí mọ́lákùnì mọ́wù èyí tó fẹ́ ń gba ẹ̀mí gbogbo ẹ̀mí ẹ̀dá àgbáyé pátá nínú ẹ̀mí ń gbà a gbọ́dọ̀ nígbàgbọ́ sí tọ́lá ìfi gbẹ̀mí báyìí tẹ́lẹ̀ ní bẹ́ẹ̀ ṣe é gbà á kò sí ìkẹta tó wúlò fún wa tó wúlò mọ́ lára bọ́dì tó wà lẹ́ẹ̀ a gbọ́dọ̀ sí tàbá ìfúnṣe ọmọ ẹ̀dá ádámọ̀ tàá a gbọ́dọ̀ nígbàgbọ́ sí pé kò sí ìkẹ́kẹ́ tó gbọ́dọ̀ wá sí lórílẹ̀ ayé má. yàtọ̀ sí bí yorùbá ṣe rò ó ọ̀pọ̀ jùlọ àwọn míín bẹ látara èdè yorùbá tí wọ́n lọ́ọ́ gbọ́ wọ́n ti pé tó dìde sí wọn lọ́pọlọ nípa pé wọ́n a máa sọ pé tẹ̀dá bá kú ó lè má wọnú sàárè rẹ̀ lọ́ lè má sì lọ sinmi yọ máa káàkiri ilé yọ máa káàkiri àdúgbò eléyìí ọ̀rọ̀ làákàyè lásán ọ̀rọ̀ tí ọ̀bá àti ìdáwà mùsùlùmí rárá mùsùlùmí ọmọ nìyẹn yóò sùn ní bẹ́ẹ̀ tí ó kú tọ́mọ ẹ̀dẹ́ ìyẹn bẹ́ẹ̀ tí ó kú tí wọ́n bẹ́ẹ̀ tí lè ní kí wọ́n gbé sí kò sí ìtẹ̀ka tó fẹ́ wá sí lórílẹ̀ ayé má bí wọn ò gbé sí yọ fẹ́ máa jẹ àtibẹ̀ yóò sì máa kó wa làbá ayá àtìgbọ́sẹ̀ Yorùbá nìkan ni kọ̀dọ́dọ̀ Ìgbò bẹ́ẹ̀ ni ọ̀dọ́dọ̀ Haúsá ilẹ̀ Yorùbá nìkan lọ́mọ Yorùbá nìkan lọ́gbà pé tẹ́nìkan bá kú wọ́n tún lè rí nìkan eléyìí àgbákò kan nínú àwọn àkídà abú tí wọ́n pé sọ́kàn yorùbá lélẹ́yìí wà tí yorùbá náà sì gbà gbọ́dọ̀ ńlá kódà wọ́n lọ bímọ wọ́n lọ ṣe bá wọ́n lọ fàwọ́ yorùbá àkídà mùsùlùmí sọ́dọ̀ láàbíà ni pé ṣe bárẹ́ nìkan tó fẹ́ nìkan tí wọ́n lọ ti lò pẹ̀lú rí níbì kan àlùjẹ̀nu lè jẹ́ ìyàwó ìṣẹ̀lẹ̀ náà kankan ẹni ọbẹ̀ ètò ikú ó ti kú yẹnyẹn ó ti kú fínfín ó ti kú láíláí kò tún wọ́n rí ayé má ó ti bá tiẹ̀ lọ lọ́dọ̀ yorùbá iná làwọn máa wò pé bóyá ó tún lè lò tẹ̀mí nìkan tàbí bó tiẹ̀ tó di pé yóò fa àwọn ọmọ rẹ̀ lẹ̀ àwọn ìyàwó rẹ̀ lẹ̀ àti táwọn ó tètùtù ká wọ́n wá lè jẹ́ nìkan pé kí wọ́n wá gbé tútù náà wọ́n lè gbé lọ àyè tí wọ́n gbé lọ ṣùgbọ́n lásìkò tó dúdú eléyìí kò sẹ́ni kẹta tí ó gbà pé kó ti rí nù ṣùgbọ́n àwọn tí wọ́n ń ṣe àwọn ti fẹ́nu àlàbọ̀ àwọn tí wọ́n fi ti pé tá bá kò kó ní kókó àdàyè ní dáhùn ẹni ọba nílà káyìí ní òsì mọ̀ pé ọ̀ èyí tó kú ọ̀hún ni wọ́n dá òun wọ́n ti fèèyàn fẹ́ sí kọ̀rọ̀ ṣùgbọ́n kàkà kí yóò gbọ́ gbélé yóò kó ní mọ́ o máa lé òkúkun náà ní dá lóhùn ni wọ́n la pè ọ́ lákọ̀ọ́kọ́ lẹ́ẹ̀kejì ẹ̀ẹ́kẹta làjẹ́ ìjẹsẹ́ o wọ́n yá lágbájá ọ̀rẹ́ ní kéjì o àbí ọdún ayọ̀ o lòun náà bá ní o ikú àtọ̀dọ̀ ọlọ́run ló kú ní àbíkú àbẹ́yìn lọ́pàá ó lè ní à bọ́sẹ̀ lọ́pàá mí o ti dá wà láàrin ẹ̀fẹ́ ni ẹlẹ́ni tó ṣe pé èèyàn ti fẹ́ ń sọ̀rọ̀ òun lọ sọ̀rọ̀ àwọn náà ti sọ pé o bàbá kò fún gbogbo àlàyé ní kọ́ dáwọ́ òru òkú dákú má yẹ dáhùn kọ́ má bàa dé wá o àwọn ti sọ bẹ́ẹ̀ torí kọ́ má bàa di wàhálà sí wọn lọ́rùn èèyàn tí wọ́n fi sí sọ̀rọ̀ tí ó jọ wọn ẹni ó kú lòun ní ọba pọ̀ òun bẹ́ẹ̀ yóò bá dọ̀la wọ́n pọ̀ lóde eléyìí wọ́n pọ̀ gidigidi ó sì jẹ́ pé àwọn Yorùbá ni ó lè kú òdìdí agbọ̀n ìṣúrè lọ́kọ́ náà. bẹ́ẹ̀rẹ̀ náà wá rí nínú àwọn àfídà mi tí Yorùbá tún ti sọ́kà gbogbo àwọn òkè tó yí wá sáyé òkè ẹgbẹ́ sí ni ẹyin tìrẹ́ ni atamọ́mọ́ ni olóòfin ni inú làákàyè wọn nílùú yìí wọ́n gbà pé èèyàn lójì àti ìjọyẹ wa pé nígbà tó o òkè ti bẹ́ ń níwájú káwọn èèyàn tó máa bí àwọn òkè yẹn ni wọ́n ti máa ń pa àwọn ẹran àwọn èèyàn yẹn sáàlùjẹ̀ ló gbé wọn lọ wọ́n bá sọ pé ẹbẹdí lọ́dẹbẹdí wọ́n tí wọ́n jọ́sìn fún òdòní wọ́n bọ́ òdòní ẹni ọba gbà pé ẹbẹdí lọ́dẹbẹdí ẹ sọ fún pé ọyá wa dókè fún wa káàrí kò lè yí láéláé ẹ̀ẹ́dẹ̀ nígbà sílẹ̀ ti mọ́ yìí táwọn èèyàn ti gbọ́n dáadáa ìfẹ́ wa gbọ́ pé nìkan dókè ẹ̀ẹ́dẹ̀ rí òkè tí wàá fi dókè wà tẹ́lẹ̀ bẹ́ẹ̀ làwọn omi tí wàá fi dókè wà tẹ́lẹ̀ wọ́n máa ní pé ìyàwó ìṣẹ̀gbọ́ mẹ́tẹ̀ẹ̀ta lójó àwọn omi mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n máa ń dá láwọn odò ọ̀tún odò ọba odò kìnnìkan àwọn ìyàwó rẹ̀ làwọn ní ẹlọ́ òdodo nígbà tọkọ wọn ní ẹ̀kọ́ ogun tó àwọn àdìsọ́kẹ́ ẹ̀kú ti bẹ lọ́dọ̀ Yorùbá lélẹ́ tó sì jẹ́ pé ẹlòmíì bí ó ti lọ gbé fọlọ́run omi ti wà níbi tómi wà tẹ́lẹ̀ ìwọ tó bá lágbára bẹ́ẹ̀ máa bọ̀ wá sáńbí kọ wá dòdò kárí ọ kò ní lè ṣe láíláí ojú dúdú ń gbà náà wọ́n sì mọ̀ fáwọn èèyàn ya ọ̀ǹgọ̀ tí wọ́n bá gbé fún wọn náà wọ́n máa gbé káàkiri pé tó lágbọ́já ti dodo ariwo yìí náà wọ́n máa pa káàkiri tóun ti bá tiẹ̀ lọ́dún sápò olùkún wọn. àlùmọ̀ní àdìsọ́kùn àwa mùsùlùmí òun náà ní pé tó kú bẹ́ẹ̀ ṣe é kú ó ti kú yẹ́nyẹ́ ni báwa kó bẹ̀rù bára rẹ̀ wọ lọ́mà dá ìjáyà bára rẹ̀ pé ọ̀ ń tọ́ orókù kẹtí ń tọ̀ wá orí ìtẹ́tẹ́ o àlùjẹ̀lú lórí o tọ́ bá rí àlùjẹ̀lú lórí tàbẹ́ni tó wò pé jẹ́ dẹ́rù pọ̀ nítorí pé ìbẹ̀rù máa ń mọ òtún tàtàwé ìdítọ̀ àwọn èsì rí ìtẹ́tẹ́ àìrírí mú yìí àwọn tẹ́lẹ̀ tí wọ́n bá wọ́n wá kó wà ó tẹ̀sí àwọn ilé ìlú ìkó yìí wọn. sọ́kì àwọn mùsùlùmí tó kópa sí kó nípa tiẹ̀ lọ́dún wò. bẹ́ẹ̀ ló ti dẹ́gbọ́ gbọ́dọ̀ gbà á gbọ́ bẹ́ẹ̀ tó o bá ti gbà á gbọ́ ìsìlámù rẹ kùnà lálàáfíà àìgbà á gbọ́ rẹ ìsìlámù rẹ fẹ́ ẹ tó bẹ́ẹ̀ ṣe ìgbàgbọ́kúgbà tó bẹ́ẹ̀ ṣe ìgbà sínú ayé rẹ gẹ́gẹ́ bó ti jẹ́ pé àwọn eré ìtàgé tó ti kọ nípa púpọ̀ tó ti pín lókùpé ti ọlọ́kà tọ́wọ́ àjẹpẹ́lẹ́ ló wọ́n gbàgbọ́ gẹ́gẹ́ bí ohun tó ti nínú àdìsọ́tí àwọn mùsùlùmí òun náà ní pé ìyá ń bẹnu tààrẹ o fẹ́ni tọ́lọ́mọba kọ pé yọ jẹ́ ọlọ́mọjàwọ̀ bá wọ̀ jẹ́ wẹ́ nínú àdìsọ́tí àwọn mùsùlùmí ìfẹ́ ń bẹnu tààrẹ o fẹ́ni tọ́lọ́mọba ní yóò rí kẹ́ ọlọ́mọ kó jẹ́mi àti ojú orí kẹ́ náà bákan náà ìbéèrè tẹ nínú tààrẹ fẹ́ni tí ó bá jìyà fẹ́ni tí ó bá rí kẹ́ ọ̀sẹ́ni tẹ̀sùn wò ní ibi níbèrè àwọn màláìkà wọ́n máa bi wá nù sàárè wa nípa ọlọ́run ọba wa nípa ẹ̀sìn wa nípa àlẹ́bí wa ẹni ọba jẹ́ mùsùlùmí lórí ayé nìkan ó fi kúrò lórí ayé ní orí sọ bọ́ òfin ẹ ṣe jẹ́ mùsùlùmí tọ́nà wọn bọ̀ ọ̀ka ọkọ̀ rẹ sínú kọ jẹ́ mùsùlùmí tẹ́ kú kò ní ẹni wí láéláé kìí ṣe fún gbọ́lábá ni ó fi rí wí o ọba àgbọ́lábá bí ọ̀pẹ rẹ̀ ṣùgbọ́n ọjà kẹfìrí náà bọ́lọ́hùn kò ní rí ọ̀gbọ̀n ọmọ náà ò kò sédè tí wọn ò lè fi bí wá ṣùgbọ́n ìtọ́gbà láàkáyé wa mo náà ní pédè tí wọn bá gbọ́ ni wọ́n yé bí ọ́ èdè tí wọn bá gbọ́ gẹ́gẹ́ wọn ò fi bí ọ́ àlẹ́bí wa Muhammad sàádà rẹ̀ sádà lábá wa lòun ó jẹ́ ọmọ àpèlè lábá sọ fún wa pé wọ́n fi wá láwọn béèrè yẹn àwọn àlẹ́bí Mùsá àwọn èsì lábá wa àwọn náà sọ fáwọn àwọn lẹ́yìn wọn pé wọ́n fi náà ní béèrè yìí èdè tiwọn náà làwọn ní òfin máa sọ fún wa eléyìí lójú ọjọ́ pé èyí tá a gbọ́yé dáadáa yìí ni pédè tí wọn bá gbọ́yé ni wọ́n fi bí ọ́ ihun tí ò le

gbólóhùn tí ó máa wí náà ni pé àwọn èèyàn sọ bẹ́ẹ̀ béèrè béèrè wọ́n sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti ní béèrè béèrè yìí wọ́n tún máa wí fún tọ́bátọ́rù tàlẹ́bí wa Muhammad sọ̀rọ̀ a tí èdè Muhammad tí wọ́n ti yín ni títẹ̀ náà wọ́n tún ìjọba kò tún ní rí wí wọ́n máa yọ wọlé lọ tí ó sì ti gbé ní gbogbo ẹ̀dá náà gbọ́n rẹ̀ àfihàn àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn táwa lórí ilẹ̀ ayáfàlùjẹ́ nìkan láàmì gbọ́ ilẹ̀ ó tún ta síta padà wọ́n tún tún mi kóbò ilẹ̀ ó tún ta síta padà wọ́n tún tún mi kóbò àtàkì yàmà sàá nítorí tí ọ̀gbìn dàdùn kìyàmà bí ó dùn àjẹ́ lọ́nu o nínú sàárè ẹni ọba jẹ́ ní ibi ejò kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n ń pè ní ṣùjà ejò akínrin tàbí pé ewu àfẹ́jọ á sí ìtumọ̀ ṣùgbọ́n àyẹ̀ ni ọba ya ni wọ́n pè bẹ́ẹ̀ ètò yẹn ni wọ́n máa ta lọ látàbí ọ̀rọ̀ sa à ọlọ́mọdé àbáwọn jẹ̀yà ló sáré o àlẹ́bí nígbàgbọ́ sí àwọn sábẹ́ rẹ̀ náà nígbàgbọ́ sí àwọn àtàwọn nígbàgbọ́ sí bẹ́ẹ̀ là ń pè mùsùlùmí ẹni ọba jẹ́ àníyàn òun là ń pè tètè mi ó kọ̀ ló kọ̀ yọ ọ̀pá kan kó lórí ó ń sọ ọlọ́run bá sọ díẹ̀ fún wa nínú táàbí bá nínú sàárè àwọn tó ti fún wọn ti dé bá báyìí àwọn tí mo ní ṣẹlẹ̀ táwọn báyìí àwọn táwọn lórílẹ̀ yìí pẹ̀lú àti ìbá ẹ̀sán kì í pàdé kò sí ìyá ọgbọ́n olóṣèlú gẹ́gà ṣùgbọ́n tí ọlọ́run bá ti sọ lára wọn láàbá pàdé ẹni ọba jẹ́ mùsùlùmí wọ́n máa jẹ́ nìkan tó yẹ kí wọ́n máa fẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí wọ́n bá fi ń bí ní béèrè béèrè tó bá sọ ọ́ tán ohun tó tún máa sọ fún ọ náà ní pé ẹtì nílẹ̀ dáhà ní kò sọ sí ẹtì nílẹ̀ jẹ́ ń kéwòn ẹtì nílẹ̀ jẹ́ ń kéwòn ó lọ́ọ́ fi òun tájà òun tàfẹ́ di ọ́ gbogbo àwọn tẹ́ta pé lórílẹ̀ ayé ọlọ́run bọ́ sọ ọ́ dẹ̀dá wọ́n máa bá a nẹ̀fà á ti tó ti lọ́gbọ̀dà ìwọ̀n a bá kí àwọn àwọn èyí ọlọ́run bọ́ sọ bẹ látàrí wa àwẹ̀ a bá gbà ọlọ́run bọ́ wa àwọn sàkátà ayọ̀ tàbáwọn sàárà ta a ṣe ọlọ́run bọ́ sọ dẹ̀dá yọ́ wà wa àwọn tí ṣe dáadáa sí mọ̀lẹ́bí ṣe dáadáa sára ṣe dáadáa ọlọ́run bọ́ sọ gbogbo ọ̀sà àtìyàmù sàá tó fi jíjà gbọdọ̀ àtìyàmù. wọ́n jẹ́ ní kakúté pé wọ́n fi àlùjànnà tá a dé tí wọ́n fi hàn wá yóò wù wá bí ká wọ bẹ̀ láti inú sàárè. àwọn màláìkà sọ pé kùsùkùn pàtẹ́sùn lẹ́bí ọmọ hamasa aláàlú sọ pé àwọn màláìkà máa sọ pé máa sùn náà bẹ́ẹ̀ náà lẹ́ni yóò ti máa sùn nínú sàárè ṣùgbọ́n ní ọba jẹ́ pépè rí wọ́n fi ibi tí ó jẹ́ sí nínú náà yóò fi hàn án tóun ní ọtí tí oorun rẹ̀ ó kù tì sáré rẹ̀ yóò fẹ́ sá lọ àwọn ni ọ̀ kò tí mọ owó tí ọ sọ́mà wà ń ọwà nípa ọmọ jì eléyìí lọ́nà ìyá ẹ̀ṣọ́ àfilélé ìyá pọ́nbélé ń bẹ ọba jẹ́ òkúta nìkú yàrá anígbàgbọ́ sí ẹni ọba nígbàgbọ́ sí ìpínlẹ̀ là ń pè mùsùlùmí ẹni tí ọba nígbàgbọ́ sí là ń pè lẹ́kọ̀ọ́ ó jẹ́ ààyè ìdẹ̀ra tí àlùjẹ́nà lórí fẹ́ni tọ́nà bá fẹ́ jẹ́ àlùjẹ́nà fún bákan náà ó sì jẹ́ ààyè fún pínpín fún gbogbo àwọn tó yẹ kí wọ́n bá wọlé ní ọlọ́run ọlọ́run má ti sàárè wa má ti rí ìlú kó wa o lákòókè sàárè wa kó wa dé o àwọn tá a jẹ́ òṣùn ọlọ́run nínú àmì sọ́kàn tá a gbọ́dọ̀ ní ìgbé dìde ń bẹ́ o wọ́n gbé wa dìde lẹ́yìn tó fẹ́ pa àní wọ́sọ̀ kẹtàn wọn ò sì ní dábẹ́ fún wa débi pé ọ̀kan náà àwọn ìyàwó àdébíyà ó bèèrè lọ́wọ́ àlẹ́bí àwọn ọmọ sọ́ọ́ lọ́mọ pé ló ń jọ ọlọ́run ṣé àní máa wò ó ara wa níjọ́ náà yẹn ni pẹ́sọ́ obìnrin òní máa wò ó ọkùnrin ọkùnrin òní máa wò ó obìnrin àbákùnrin náà ló ti máa wò ó ọkùnrin ẹgbẹ́ rẹ̀ ní pé òní bí ti ẹsẹ̀ rí àlẹ́bí àwọn ọmọ sọ́ọ́ lọ́sẹ̀ ha ìrẹ́ Aisha ìdààmú dààmú jẹ́ yẹn lè ju kó wò ó pé wò ó lọ́kàn tó máa wò lọ ọlọ́run dákun ẹni àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ dákọ sí lọ́rùn ànẹ́bí sọ fún wa ẹni àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ gbé dìde oṣù ọlọ́run bá sọ fún wa anígbàgbọ́ sí ẹni ọba nígbàgbọ́ sí ní mùsùlùmí ẹni tí ọba nígbàgbọ́ sí máa ń pè ń pèsè mi bákan náà ni wọ́n sàn wá lẹ́sẹ̀ ẹsẹ̀ wa sẹ́ta bá ṣe wọ́n sàn wá lẹ́sẹ̀ rẹ̀ wọ́n sì fi wò fún wa gbogbo ohun tá a bá ṣe wọ́n kà sí wa létí yẹ́pọ̀ àti tá a gbàgbé gẹ́gẹ́ bọ́lá wọn máa sọ fún wa ní sọ́wọ́sọ̀ káfà àbínásíkà lè yá òun àti ibà gẹ́gẹ́ náà ni ó ṣe sí ara rẹ lọ́jọ́ báyìí níjọ́ báyìí mo ṣe báyìí mo tún ṣe báyìí mo tún ṣe báyìí lọ́jọ́ pé kò sí pàǹkan ju jọ́ náà ọjọ́ àlẹ́bí wa Muhammad sallallahu alaihi sọ ọlọ́run bá sọ fún fifty thousand years lọ́lọ́run ṣe sí wa fifty kọjá àwọn tí wọ́n ń sọ ìsọkúsọ fún wa tó ti pa àmọ̀bọ́ yóò rí bẹ́ẹ̀ wọ́n nígbà tí èèyàn ti bẹ̀rẹ̀ sí ẹ̀sìn sí lórílẹ̀ ayé gbogbo èèyàn sí rẹ̀ lórílẹ̀ ayé ta sí èèyàn ti bẹ̀rẹ̀ sáni bí adámọ̀ ti lórílẹ̀ ayé wọ́n lọ́sẹ̀sẹ̀ lé ní twenty five years lọ́sẹ̀sẹ̀ lé ìyẹn pé ìdajì ọjọ́ èyí tọ́nà kó sí oúnjẹ òwúrọ̀ àti yàrá tó fi wá jẹ́ pé kò sí pàǹtẹ́jú jọ́nà gbogbo ohun tá a jọ gbélé ayé ṣe fúnra ara wa náà làákà torí bí wọ́n ti ń kọ́ wọ́n kọ́ kalẹ̀ wọ́n sì fi títì ká wa nígbà tá a bá kú wọ́n fi há bẹ́ẹ̀. ó kù òní kí wọ́n máa wò ó pé wọ́n ti parẹ́ àwa náà náà máa sọ pé áá kí ló dé kí làwọn wá lé lẹ́yìn dáhùn bá dirun kan bí ọ̀tá wọlé àtẹ̀bí látà ní ìlà àtọ̀ ha. èyí tó fẹ́ tó kò fi nǹkan kékeré nǹkan ńlá kò dé ìtọ́ fi lẹ̀ àfikọ́ sọ gbogbo ẹ̀ fún wa pátápátá. wọ́n tètè rọ fẹ́ wa ẹni tí ó bẹ́ẹ̀ náà wá ní ìṣòwọ̀n òṣìrò ṣẹ́ òdiwọ̀n ṣẹ́ ìṣirò ṣẹ́ gbogbo ẹ̀ ní ilé ńjọ́ náà agbọ́dọ̀ nígbàgbọ́ agbọ́dọ̀ nígbàgbọ́ lálẹ́ jẹ́ náà agbọ́dọ̀ nígbàgbọ́ sí náà wọn ò ní fẹ̀sẹ̀ dá méjèèjì o méjèèjì ti wà yóò sì máa wà lọ títí láéláé ni àwọn tó bá wà lè jẹ́ náà àwọn ti dín náà sí abàdà àwọn tó bá wọ náà méjèèjì lọ́lọ́run kan máa ń kó wá ń pa sí wọn ọlọ́run ọba àwọn yẹn ìfúra mọ̀ pé lọ́jà wọn yìí wọ́n padà kú òun náà wọ́n wà náà ṣùgbọ́n àwọn pépé ṣe bí ábàdá sí á ọ̀rọ̀ wọn léwu ó léwu púpọ̀ ọlọ́run rárá ọlọ́run bá dá àwọn yìí síwájú kó tó dẹ̀dá lé o ọ̀dá ni náà kó tó dẹ̀dá wa lọ́lá o ọlọ́run bó náà wà ẹni ọba wọ ọlọ́run ọba yóò fi wọ iná yéte bọ́lọ́run bá sàbòsí fún déédéé ohun tó gbélé ayé ṣe lọ́rọ̀ rẹ̀ já lẹ́ni o ọlọ́run má jẹ́ abá wọn wọ̀ ọ́ gbogbo ìwà pátá a máa ṣiṣẹ́ lórí ilé ayé tí wọ́n máa ṣe déédéé ohun tí wọ́n kádàrá lé wa lórí ẹni ọba kádàrá àlùjẹ́nà fún yóò máa ṣiṣẹ́ àlùjẹ́nà ṣiṣẹ́ àlùjẹ́nà ọjà ọ̀gbìn láti ṣe ẹni ọlọ́run bá àtiwájú mo lè wú ẹni bẹ́ẹ̀ kódà tó bá lóun wà bọ́wọ́ ẹ̀sẹ̀ lónìí yóò sùn lọ ni nígbà bá tó kí iṣẹ́ yóò tó di padà torí pé àtúntí àbùjẹ́ ní àwọn ẹ̀kọ́ lápọ̀ọ́lẹ̀ ọ̀tá jẹ́ òṣìṣẹ́ ọlọ́run aburú tó bá ṣe wá dáadáa tó bá ṣe wá agbọ́dọ̀ nígbàgbọ́ sí wọ́n ti ládàá rẹ̀ lórí ẹrú ọmọ ànẹ́bí ádámà a máa bímọ a máa ṣègbéyàwó a máa kọ́lé bẹ́ẹ̀ ní ìdàkejì ọmọ àṣẹlẹ̀ ìyàwó tá bá fẹ́ ọkọ tá bá fẹ́ ó lè kú àárẹ̀ lè ṣe ọmọ tá bí ó lè kú àárẹ̀ lè ṣe ilé tá a kọ́ ó lè wò ó a lè má gbádùn rẹ̀ látàárọ̀ dalẹ́ kọ́lọ́run bá ti ṣe gbogbo ẹ̀rù àwa láwọn máa bẹ lọ́wọ́ bá pé kọ́lọ́run bá kó jẹ́ kí ìrọ̀rùn pọ̀ fún wa lórílẹ̀ ayé wa nínú sẹ̀mí wa ju àwọn àdẹ́wò kéékèèké ìdí kó lè fi kí gbàgbọ́ wa tún sọ́ọ̀dù dáadáa bẹ́ẹ̀ lọ àwa tá a jẹ́ òṣàn ọlọ́run ásà àdó àfáwọn òkú ọrùn nínú àdìsọ́kàn wa ta gbọ́dọ̀ pọ̀ yéye o wọ́n fẹ́ jẹ́ ásà àdó àfáwọn òkú ọrùn ká sì máa ṣe sàárà fún wọn kó lè bá jẹ́ pé táwa náà bá kó lórílẹ̀ ayé àwọn kan máa fi sàrà fáwa náà wọ́n sì máa gbàdúrà fún wa pàápàá jùlọ tọ́ba ṣe kò ń gẹ́ ala náà ti sára sílẹ̀ fáadẹ́ tó ṣe kò ń gẹ́ bí wọ́n ṣe báwọn ẹni àná báwọn ṣe máa ń ṣe é yàtọ̀ sí ìta adé bá lọ́dọ̀ àwọn bàbá wa tí wọ́n ṣe láwùjọ tí wọ́n fi kí fún ara wọn léèmọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ ní ọ̀bá ti lówó ti pẹ́ ṣùgbọ́n bàbá mẹ́fà ìyá méje tó so papọ̀ tó di mẹ́tàlá

twenty ó di thirty thirty ó di hundred hundred oji five hundred five hundred ó one million one million five million ni o ti di pé olówó tó ṣe pé ní tó mọ́ sí ìlọ́kọ́ lọ́run àwọn wò bẹ́ẹ̀ o lè rí bẹ́ẹ̀ o sì lè má rí nìkan ọlá tí ò ní ni tí ó máa tọ́ba wa wà sọ́ni halal yóò máa jẹ́ halal tọ́ba wa sọ́ni haram yóò máa jẹ́ haram agbọ́dọ̀ jẹ́ nìkan tí ipá nígbàgbọ́ sí pé kápá àdó àkókò ọ̀run ọlọ́run ká máa ń gbà pàápàá jùlọ tá a bá ṣe é nílànà ìbò tiẹ̀ ká ṣe é tí èsì ẹ̀rẹ́ bá ń tẹ́ pa àwọn àfáà jọ nítorí táwọn àfáà jẹ ọ̀tẹ̀ nídìí bẹ́ẹ̀ o kí wọn dábàá ṣe wà jùmọ̀ yóò kí wọn àṣọ kí wọn jùmọ̀ tán o wá fẹ́ lọ́wọ́ bàbá wọn òfin rẹ tó ọlọ́run bọ́ gbà àtàwọn òkú ọ̀hún lápapọ̀ ọlọ́run ọ̀gbọ́n gbà ẹ̀jẹ̀ á nígbàgbọ́ ti bẹ́ẹ̀ ká tó máa mú un àwọn kan wọ́n padà máa pàdé àpò àwọn náà nígbà tá a bá síláyé mọ́ ọlọ́run bá máa ń bínú o ọlọ́run bá ti máa ń yọnu nínú àtisọ́nà tá a gbọ́dọ̀ ni ọlọ́run ọba wa máa rẹ́rìn títí máa ń sọ̀rọ̀ ọ̀kadà mọ̀ nǹkan ọ̀hún múta tẹ́tìlé ma ọlọ́run bá bá múta sọ̀rọ̀ níbi sísọ bẹ́ẹ̀ náà ọlọ́run bá bá mú àwọn èèyàn lọ́rí ayò pàápàá jùlọ ó mà níbi wa Ibrahim àti àníbi wa Muhammad sàlọ́dọ̀ àlẹ́ ọ̀sọ́dá ó mú wọn ní ọ̀rẹ́ wọléwọ̀de ọ̀rẹ́ tó jìdò táǹpẹ̀ ní ọ̀kọ̀dé àṣìgbà àgbọ́yé làwọn tó wípé wá níwọ̀ àwùjọ wa ni wọ́n ń sàlàyé nípa pé àlébí wa Muhammad sallallahu alaihi wasallam àbíbò ọlọ́run ọ̀rọ̀kọ̀rọ̀ ní àwọn àfáàsì ìdáni nípa àlébí wa Muhammad sallallahu alaihi wasallam ó pera rẹ̀ ní Khalilullah ó ní Khalilu ní mí gẹ́gẹ́ bí àlébí president jẹ́ Khalilu ọlọ́run àjù ọlọ́run iná ẹ̀ ni àwọn méjèèjì jẹ́ àwa yìí láàmà pera wa ní kúkúlọ̀ olólùfẹ́ ọlọ́run tọ́ọ̀bá ti tọ́lọ́run ó jẹ́ olólùfẹ́ rẹ̀ ọlọ́run abẹ́lọ́ kọ́lọ̀ bàbá lẹ́gbẹ̀ọ́lá ó ti àánú wa kọjú ká ní àdìsọ́kàn tó yé e kóró kọjú ká ní àdìsọ́kàn tó lálàáfíà ọlọ́run bàbá lẹ́gbẹ̀ọ́lá òun lọ́ba rínúwó lè tó ti pé máa ń ta àánú ẹ̀dá kọ́sọ̀ àánú ẹ̀dá الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين هذا أقوى لهم àti lọ́sí lọ́ba nígbà Muhammad sọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ sọ́jọ́ fọlọ́ bá ara yàrá tàbí rẹ̀ fún gbọ̀nsù lápapọ̀ tó ń tọ́jú ẹ̀ náà nínú ohun tí mo fẹ́ sáré sọ fún wa òun náà ní gbogbo bàtà bá ti ṣe tàṣà bóòt bàbá ń pè ní àtẹ̀híyà méjèèjì náà làwọn ọ̀pọ̀lọpọ̀ wa a ti ṣàlàyé fún wa ọgbà àìsàkíyèsí bó ti yẹ máa sọ wọ́n àtàlàyé fún wa nípa pé tá a bá gbé ọwọ́ wa sórí fún wa tàbá bá gbé sórí itan wa ká jẹ́ nìkan tẹ́ pa ń nẹ̀ka àbẹ̀lá ká sì máa ju ìpa àbẹ̀lá yìí ká máa jẹ́ nìkan tẹ́ pé yọ́ máa mì kìí ṣe bá máa gbé lòkè gbé lọ́ọ̀lẹ̀ tàbá máa gbé sọ́ọ̀tù gbé lòkè yọ́ wà lójú kan náà yọ́ máa wá mì gán yọ́ máa mì lójú kan náà tí ó le gán eléyìí ni wọ́n sá ń pè ní àlè ìṣàrọ̀wọ̀ sàkàrọ̀ àtọ́ka àmàwá mì lójú kan náà yàtọ̀ sí báwọn yẹn ti máa ń ṣe tí wọ́n máa ń nílò òkè lọ́lẹ̀ nílò òkè lọ́lẹ̀ nílò òkè lọ́lẹ̀ tàbí wọ́n máa ń nílò ọ̀tún nílò òsì nílò ọ̀tún nílò òsì rárá o kìí ṣe mímì lọ ọ̀tún kìí ṣe mímì lọ òsì kìí ṣe mímì lọ òkè kìí ṣe mímì lọ́lẹ̀ yọ wà lójú kan náà á sì máa mì lójú kan náà tí ó lé ẹgbẹ́ lójú kan náà ni ó máa mì gán yọ máa mì lójú kan náà àlejò wa Muhammad sallallahu alaihi wa sallam ó ní bàbá ṣe ń mi ìyẹn ìyẹn wọn máa fẹ́ ṣe ìkọ́ ó dà sábà yẹn pa ànígbà lára kẹ̀kẹ́ ń bẹ̀ sí yẹn lọ àníṣẹ́ ọ̀gbọ́dọ̀ jẹ́ kíṣà ìtọ́nù ó ní ìsinmi lórí rẹ̀ tọba wá gbọ́yé pẹ̀lú eléyìí gbogbo ògbà yóò tọ́ba ti kí mùtò ti ṣe tọ̀ṣà bóòtù òun náà ní bàtà bá ti wá ń nẹ̀ka àbẹ̀ láyé ẹ̀ka jẹ́ nìkan tó yẹ a máa mì í lójú kan náà a máa mì í lójú kan tí ó máa mì bá a bá fẹ́ mì yẹn ìlera máa bá ṣàìtọ́n bákan náà ọwọ́ ọ̀tún nìkan ni o aláwọ̀ mi ṣe pé àtọ̀tún àtòsì làwọn máa ń ṣe wọ́n máa tọ̀tún wọ́n máa tòsì bẹ́ẹ̀ náà lára wọn mí tí wọ́n bá fẹ́ sálámà gbogbo bàlá ti sọ́ sọ́ sọ́ sọ́ wọ́n tún gbé ta sókè wọ́n nà ta sókè báyìí ni wọ́n ní ọwọ́ wọn méjì sókè àwọn tó ti ṣáájú wa lọ náà ṣe wẹ́ lójú ayé àdébí wa Muhammad sallallahu alaihi wa sallam ó ń ṣe ọlọ́run ọba rí wọn lórí ìrò torí pé máa ń ti ìpàpọ̀ rí rẹ̀ lórí òun nìkan àdébí wa Muhammad sallallahu alaihi wa kí tẹ sálámà sósì eléyìí ló ta gbọ́dọ̀ gbọ́ iye gbogbo ẹgbẹ́ bá ní kí bá ń ṣe bẹ́ẹ̀ tí ó juwọ́ ọwọ́ méjèèjì òkè kó tó pé yọ sálámà ẹ máa fi pé rárá kó o nídìí juwọ́ kí wà lórí iṣẹ́ tàbí kọ́wọ́ rẹ̀ wà lórí orúkú rẹ̀ kó sálámà sọ́tún sálámà bá ìjọ wa o àwọn tó jẹ́ tálákà àánú wa ọlọ́run dákù bá yàwá lówó àwọn tó jẹ́ tálákà àánú wa bá yàwá lówó àwọn tó ipa yóò lò sí dákù kó sí kúrò lórí wa járí jẹ járí mu járí ná járí lò gbogbo àwọn tó wá jẹ fún wọn ní rpd ọlọ́run bá dákù bá fi àánú rẹ sí wọn lójú kojú ó lè máa ìgbójú wọn lè máa nẹ síbi tí ọlọ́run bá yọnu sí má jẹ wọn máa nẹ síbi tí ọlọ́run bá fínú sí gbogbo àwọn tára wá ní dákù bá jogún àlàáfíà fún wa gbogbo àwọn tára ní bá jogún àlàáfíà fún wa. àwọn tó jórí inú ọlọ́dàkùn tí wọ́n sọ láyọ̀ àwọn tó jórí inú dàkùn tí wọ́n sọ láyọ̀ ẹni tó jápọ̀ inú wa ọkùnrin inú wa ọlọ́njọ́ níyàwó rẹ obìnrin inú wa ọlọ́njọ́ ọlọ́kọ rẹ àwọn ọmọ wa ọlọ́dàkùn bá wa sọ wọn o gbogbo àwọn tí lọ léèwé ni wọ́n bá sọ wọn àwọn tí ń kọ́tẹ́ ni wọ́n bá sọ wọn àwọn tó wà nílé ni wọ́n bá sọ wọn àwọn tó wà rìnrìn àjò dákun bá sọ wọn àwọn òbí wa ọlọ́dàkùn bá ṣàánú wọn o àwọn tí ọba máa ṣẹ̀ṣẹ̀ dákun bá gbé ẹ̀sìn dáhùn sí wọn lẹ́nu àwọn tí máa ń ṣe inú wọn dákun bá fún wọn ní àgbọ́yé ẹ̀sìn rẹ̀ àwọn tó bá ti iji náà bá àṣàforíjì fún wọn àwọn tó bá ti kú náà òbí wa tó jẹ́ mùsùlùmí àṣàforíjì fún wọn bí wọ́n bá ń bẹ́nu kẹba àṣàlékún kẹ wọn bí wọ́n bá ń bẹ́nu yàrá fún amúyàkó lórí wọn àwọn tá à ń bẹ lórí ilé ayé náà dákun já ní o má dà ká o má dà ká tó الله أكبر الله أكبر أشهد أن لا إله